ẹ̀yin tèmi nílé lóko lókè ọ̀yà àti ní gbogbo ibi tí ẹ ti ń wò wá mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àdúrótì sinimá mi tí mo ṣẹ̀ṣẹ̀ parí ń sìn Alani ọmọ ìyá Òṣogbo mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ wo àwọn kan ti ń ráìtì mi tipẹ́tipẹ́ tó ti ń bẹ̀rẹ̀ sí ní pè mí wọ́n dm mi pé kí ló ṣẹlẹ̀ mọ́ fi àárí fíìmù ẹ̀ gangan láti five years pé five years làwọn ti wo fíìmù yín gbẹ̀yìn èmi náà kò ń ṣe pé bóyá mo fi dá yín lágara tí mò ń lé ni pé quality tí mò ń bá bọ̀ ni mi ìfẹ́ kó drop ìyẹn ló ṣokùnfà tí mo ṣe rò í pé Alani ọmọ ìyá Òṣogbo ló máa kàn gẹ́gẹ́ bí ẹ̀yin olólùfẹ́ mi bẹ́ẹ̀ ṣe ń bá mi bọ̀ látọjọ́ tó ti pẹ́ pé mi ò fẹ́ disappoint yín now nǹkan tẹ́ fẹ́ mo ti gbé báyìí Alani ọmọ ìyá Òṣogbo ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀. Victoria! Será? Será, Borisana, vai lá, meu amor.